bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmù náà ní ìtẹ̀síwájú níbi tí a dúró sí ní ìjẹjọ nínú tírà ti àfáwà Mustapha Murad eléyìí tí a ń ṣe àwọn àlàyé fúnra wa lórí rẹ̀ kọ́lọ̀ kó jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwà tí a ń gbọ́ kó ṣe wá lọ́mọ àlìjánà kó má ṣe wá lọ́mọ iná kó jẹ́ ká rí ìrún rẹ̀ làlá ọlọ́ọ̀lá kó wátá láìláìlá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú atẹ̀fíì mímọ̀ pèèyàn ní kéfèèrè àbí mímọ́ sọ pé nìkan ó ti kúrò nínú Islam kìí ṣe mùsùlùmí mọ́ òun làlàyé tí a fọ́ àṣẹ fún wa níjẹjọ tí a sì gbìyànjú àti fọ́ níwọ̀nba tọ́lọ́ ní kó rọrùn fún wa torí pé mímọ́ yọ ẹni tí è ṣe kèfèrí káwa ẹgbẹ́ pé mùsùlùmí ni ká yọ kúrò nínú Islam káwa pè ní kèfèrí tàbí ká tiẹ̀ sọ pé wọ́n ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí láìsí di kèfèrí lọ́dọ̀ ọlọ́run aburú ńlá ni aburú tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ tó ń pé èèyàn kèfèrí ní tó súnmọ́ jù gẹ́gẹ́ bí àdífẹ́ ànábì sallallahu alaihi wasallam kírú ẹni yẹn ó tó kú láyé tí ò bá túbá kọ́lọ̀ ń foríjì yóò padà di ìyá tí ò tún ní rí ìyọnú ọlọ́run lẹ́yìn rẹ̀ òun nìyẹn kọ́lọ̀ mọ́jà jẹ́ alimoyin àáfàá ní àwọn tá a wá jẹ́ mùsùlùmí fàyẹ́dìbò tafabut wàláhàdà mintek fírìlì muslim ibi tá àáfàá tí wọ́n dúró sí fún wa níjẹ̀jọ́ nìyẹn àáfàá ló ti wá di dandan àtàfàbùtù ká fìdí ọ̀rọ̀ ká sọ̀fin tó tó ká ṣèwádìí ìjìnlẹ̀ ká fi rinlẹ̀ kó tó di bọ́ọ̀mọ̀ wa pẹ nìkan ní kèfèrí àáfàá ní ká sọ́ra ká ọ̀rọ̀ múlẹ̀ wàláhádà ká sọ́ra gan torí wípé kí lọ fẹ́ jẹ́ níbi kó o pẹ́ tí èsè kefere kèfèrí àáfàá ní ká o mintek fi rí muslim nínú káwa máa pe mùsùlùmí ká máa sọ pé kèfèrí ká sọ́ra ọlọ́run àbíọ́ mọ̀jẹ̀ àkúsí o. gbogbo àpadà sí ìlú tí máa ń dé báyìí téèyàn ó fi á di kìfìrí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa iṣẹ́ téèyàn ó ṣe tí ó sì máa kírun tí ó máa gbà rẹ̀ tí ó máa lò jáàbù tí ó máa ṣe tọ́lọ́ tí ó rò pé mùsùlùmí lòun sọ tó ti kìfìrí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má lè ṣe náà ní ìtẹ̀síwájú àáfàá tó bọ́ sí agbọ́nrin míì nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo àbí ọ̀rọ̀ àkídà tí a ń sàlàyé lọ àfáà ní asọ̀hábátùlè kìrọ̀ kúlù hùm àdúnú abọ́ síbi àkìdátúná fi sọ̀hábà tá a bá ń sọ̀rọ̀ àwọn sàbí ànábì sallallahu alaihi bá sọ̀rọ̀ talẹni tá ń pè ní sáàbí gangan àṣẹ mọ̀lákìyà nàbíyà sallallahu alaihi wasallam àṣẹ ni tó já sí wípé ó rí ànàbí ó pàdé ànàbí mu'minan bí lẹ́ni tó já sí pé amana bin nabiyyi sallallahu alaihi wasallam ó ń tọ̀ ń gba ànàbí gbọ́ tẹ̀bí àwọn ó sì ń tẹ̀lé ànàbí sallallahu alaihi wasallam kí ló fà á tá a ṣe ṣàlàyé báyìí àwọn kan ń bẹ tán lànà bí sojú àwọn àbúláàbí àwọn àbújáàlì wọ́n pọ̀ báyẹn a lè pè wọ́n ní sàábé kí ló fà wọn àgbàna bíbọ̀ kèé ṣe gbogbo ẹni tó rànà bí sojú òun ni sàábé kèé ṣe gbogbo ẹni tó jókòó pẹ̀ lánàá bí òun ni sàábé àṣerú àwọn sàábé yìí lẹ́yìn pé wọ́n rànà bí wọ́n gbàgbọ́ wàmátà alal islam ó tún wá kú ní kíni o mùsùlùmí àwọn sàábé nìyẹn sẹ́ẹ̀rẹ́ àwọn sàábé ìwárè ó padà wà nínú àkídà àwọn alùsùnà àwọn nǹkan kan tó yẹ ká gbọ́yé nípa àwọn sàábé òun sì ní nǹkan tá a fà fẹ́ sọ fún wa lónìí sẹ́ẹ̀rí tó fẹ́ sọ yìí tá a bá ti gbọ́yé irú tó kó bá àwọn fíríkọ́tù dọ́ọ́là àwọn ṣíà àwọn ṣíà ara akọ̀ tó ti ya lọ táwọn náà fẹ́ máa pera wọn mùsùlùmí ni àwọn náà pọ̀ ní wọ́n pọ̀ níra àmì dáadáa wọ́n sì wà níra àkè náà wọ́n wà nàìjíríà bíi pàápàá nílẹ̀ haúsá wọ́n wà ńlọrin ní kwara state àwọn ṣíà yìí wọ́n lè ní àwọn welfare packages ìtàn fi ń ta àwọn èèyàn jẹ bí àwọn kọ̀dìyà níyà bí àwọn amadé àná nìyẹn ìtàn fi máa ń ta àwọn èèyàn jẹ èèyàn kọ́ hospital èèyàn kọ́ ilé ọmọ aláìníyà gbogbo eléyìí ò téèyàn bá láti ìdá àtọ̀dá wà lẹ́yìn ó jìyà lọ́dọ̀ ọlọ́run kódà kọ́kọ́ gbogbo mọ́sálásí ilé ayé kọ́kọ́ gbogbo ọsútù ilé ayé tí mánì rẹ̀ bẹ́ẹ̀ ní problem tọ́bẹ̀ ilé kúlẹ̀ ní tí èsè mọ̀mí ní òdòdó yóò jí àlọ́dọ́ ọ̀rọ̀ yìí máa ní ọ̀rọ̀ àkídà kì í sọ̀rọ̀ tá a gbọ́dọ̀ mọ̀ ìṣèlú rárá ṣé ẹ wá láwọn sàbẹ tá a wá ń sọ yìí ó padà ti di ara àkídà alìsúná wàlìjàmáà pé ká gba àwọn nǹkan kan gbọ́ nípa àwọn sàbẹ yìí torí pé ẹni tó bá ń kórìíra àwọn sàbẹ ó kórìíra ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ń bá kórìíra àwọn sàábé ó kórìíra súnà ó ṣe kí ni o ó kórìíra súnà nìyẹn ẹnìkan ò ní kórìíra àwọn sàábé láyé ìlà mùnàfíkì àfikọ́jẹ́ pé mùnàfíkì ló ń tọ̀ màálùmù nífàk tá a ti mọ̀ pé eléyìí kìí ṣe mùnàfíkì tó farapamọ́ mùnàfíkì tó fojú hàn ni kọ́lọ̀ mọ́ sí amùnàfíkì wà innal mùnàfíkì náà fi dárkìlà asfali mínàna ẹ́mbásí jẹ́ mùnàfíkì ìsàlẹ̀sàlẹ̀ náà wọ́n ń lọ tó bá dẹjọ́ ògbé ìdíyàn kìíyàmù kọ́lọ̀ mọ́sà wà mùnàfíkì àáfàá ní kákọ́ lọ bọ́ yé àwọn sàábé tà ń sọ yìí wọ́n rà nàbí sójú wọ́n gbà nàbí gbọ́ wọ́n kú lórí ìsìláàmù àwọn ni wọ́n gba ìmọ̀ ẹ̀sìn wá fún wa àwọn ni wọ́n jẹ́ ká máa rí ìsìláàmù ṣe bọ́ lọ́hún ṣe ń sábà ní dáadáa yìí tí ọ̀bá sáwọn sàábé ni níbo la ti fẹ́ rí àdíyèsí عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات níbo lẹ́ẹ̀tì ránà àbí òráìlá tàràdí aláwò tààlà ánìyàn kan níbo lẹ́ẹ̀tì rí níbo lẹ́ẹ̀tì ránà abdullahi bónú umar bónú lakhatọ́ rọ̀dí aláwò àníhùmá níbo lẹ́ẹ̀tì fẹ́ rí àna anasin bónú malik rọ̀dí aláwò níbo lẹ́ẹ̀tì fẹ́ rí àna aisha tàràdí aláwò tààlà ánìyàn níbo lẹ́ẹ̀tì fẹ́ rí gbogbo àwọn sàábẹ́ yìí tọ́lọ̀ ọba lò wọ́n fún sábàbí dáadáa kán gba ìrun wọ́n gba ìmánì wọ́n gba ààwẹ̀ wọ́n gba zàká wọ́n gba ìjáàbù wọ́n gba bóò la ṣe ń jẹun bóò la ṣe ń mumi bóò la ṣe ń sùn bóò la ṣe ń níyàwó bóò la ṣe ń lọ́kọ bóò la ṣe ń ṣòwò bóò la ṣe ń ṣe gbogbo òṣèlú ayé wa wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì ọ̀sálà ànábì gbà látọ̀dọ̀ jìbìrì ìlú jìbìrì ìlú wá látọ̀dọ̀ ọlọ́run tí ọ̀bá sáwọn sàábẹ́ ìlú tí wọ́n jó déédéé tán jẹ́ ní ọlọ́run bóò ní sàlámù tó dọ̀wà lódìdí àwọn sàbẹ́tẹ̀ bí ọmọ pa wọn àwọn àbúrè rà awórókó tí ọmọ gbé tí ò ní rí nǹkan jẹ yóò tún lọ gbà yíṣì táwọn bá dàbí èmi àbí wọn dàbí ìwọ tọjá sí pé kí o wákàtí working hours táwa fi ń lọ lé pé working hours tiwa kọ̀jẹ́ káráyè lọ kọ́ àdífì working hours ti wá lọ kánibàwá ṣe ń ṣe islam tó jẹ́ pé gbogbo òṣèlú ayé wa lórí ayé là ń lò fún alọ́ láàárọ̀ lórí iṣẹ́ owó ìrọ̀lẹ́ iṣẹ́ owó bá a tó délé ayọ̀ báírò lórí iṣẹ́ owó bọ́ ọ bá kọ́ọ̀lù èèyàn mẹ́wàá mẹ́sàn-án bẹ̀ lórí iṣẹ́ owó ìjọ wo ni wọ́n ti bẹ̀yàn pé ọ̀la ni monday o àwọn ẹ̀sùn náà ń bẹ o ìjọ wo ni wọ́n ti kóòtù àdìsí fáwọn èèyàn pé ọ̀la ni jimoh wọn ní akasọ́tò káàfó àwọn wá lòsẹ̀mí ayé tiwọn lórí kíni ìmọ̀ ẹ̀sìn ẹni ebi pápánu wọn ẹni tó yẹ pé kọ̀ lásọ gidi wọ́n bẹ́nu wọn ẹni tó tún kú tí wọ́n fẹ́ sin tọ́jọ́ mọ olówó bíi Mus'ab gbónà Umair tọ́já sí pé ń gbà wọ́n fẹ́ sin tí wọ́n bá fi aṣọ bo orí ẹsẹ̀ ń yọ ọ́lẹ̀ tán bá fi aṣọ bo ẹsẹ̀ orí yọ ọ́lẹ̀ tánàbí àṣàlà tó ní kán fa aṣọ bò látòrí kán mú ewéko ibikir ewéko yẹn jẹ́ ewéko tán ló máa ń lò òórùn dídùn bíi káfíwé bíi efirin lọ́dọ̀ wa ń bì àbáwọn tó bá tó lè lò òórùn dídùn bẹ́ẹ̀ ẹ fi bo ẹsẹ̀ rẹ̀ wọ́n wá ṣe kí ni o wọ́n lọ sí bẹ́ẹ̀ sáàfin àwa wí gbogbo àwọn èèyàn yìí àáfàá ní gbogbo àwọn sàbí ànàbí kúlù wúmọ àdúró ara ń tọ́ gbọ́dọ̀ wà nínú àkídá wa ni pé onídéédé ni wọ́n jẹ́mọ́ kí la pè wọ́n o onídéédé tẹ́lẹ̀ kan bẹ̀rẹ̀ pé hmm, dòna lágbájá tiẹ̀ ojú déédé ṣùgbọ́n lákàṣègbè kìí so ní sọ ìsọkúsọ nípa sàbẹ́ kan pé ká ti máa fura sí pé léyìí o àkìídà rẹ̀ ò sí nínú àkìídà àwọn àfáàlù sunnati wal jamaa àwọn sàábé kí ni wọ́n o àdú onídéédé ni wọ́n ara pé déédéé wọn òun náà náà fi gba ẹ̀sìn wa fún wa tí wọ́n yọ kúò tí wọ́n ṣe kí ni o tí wọ́n dínkù kódà ìmí nínú wọn tẹ́ ẹ bá ń ka bí àdìsí sọ̀rọ̀ muslim tó fẹ́ sọ nípa àwọn nǹkan tó jọ máwọn nǹkan àdámọ́ ara àwọn nǹkan fítọ́rọ̀ ó lànàbí asala ní mẹ́wàá ó sì dá akọ mẹ́sàn ó ní wà sí tó làáṣírà ti gbàgbé ẹlẹ́ẹ̀kẹwàá mo gbàgbé ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀kẹwàá ó sọ mẹ́sàn nínú mẹ́wàá kí lẹ́lẹ́ẹ̀kẹwàá ó ní mo ti gbàgbé bóyá tó bá dé mi ni bóyá máa lo fọ́múlà fi hàn ẹlẹ́ẹ̀kẹwàá ó dàbí ẹni pé ó lóun ọ̀ràn tí ẹ̀ mọ́ àwọn sàábé tún mọ̀ mí lọ́rùn àwọn wọ́n èlò pé i think i i i suggest i mm-hmm, tí wọ́n kọjá pé mo rò pé mo mo dá lábàá pé bó ṣe yẹ kó rílè bọ́lọ̀ ń ṣe ní òrìlè bánà mi ṣe ní òrìlè tí wọ́n nìyẹn onílé làwọn sàlẹ̀ wọ́n afdalu aadhi ìlú umma nínú ìjọ ìsìláàmù wa yìí àwọn sàábé ló lóore jù jẹ́mọ̀ ta lóore jù tẹ́lẹ̀ kan bá wá ń ṣe tọ́jú rẹ̀ yọ̀pàlà tó ní pé ṣé wà wọn ṣé òkèlè kan ó ju àbúbákì lọ ó ju àbúrè lọ ẹ ti mọ̀ sọ kú sọ ọkẹ́ sọ ọ̀rọ̀ bí ìgbà tí èrè àbísí gidi tí bá ń sọ̀rọ̀ irú ẹ̀ náà nìkan máa wọn lé kíní kan ọ̀fà wa gbogbo àwọn táwọn èèyàn ṣe tán wọn lé lórí rédíò Aisha Aisha àbò Aisha tí lẹ́mọ̀ pé ní aisha of your time kò sí aisha of our time mọ́ aisha wo ní aisha of your time ẹ wà pé àtàwọn pèèyàn ní aisha of your time ṣé obìnrin tó wá sọ̀rọ̀ ẹ̀ di public presenter lórí rédíò lórí tẹ́lẹ̀ àti aisha of your time ìyàwó aisha wa jẹ́ tí ò lè tì jù ìyàwó aisha wa jẹ́ mọ̀tàkà bíra ọjẹ́ mọ̀ ánìdà ọjẹ́ nìkan tí wọ́n mọ̀ ẹjọ́ rẹ̀ lójú àbẹ́ tí wọ́n mọ̀ sakọ́kí ìyàwó aisha wa jẹ́ wéèyàn rẹ̀ ìyá ẹ̀mọ́ ìyá ẹ̀mọ́ ìyàwó aisha ẹni tí àwọn àgbààgbà sàbẹ́ lọ́kùnrin àwọn tí wọ́n máa kéwú tí wọ́n tún lọ kéwú lọ́dọ̀ rẹ̀ ẹnìkan tí ọ̀mọ kéwú yanjú lẹ́nu tó bá dáwọn àlẹ́kọ̀ ọ̀rọ̀ dàrú wọn lójú ẹ wà máa ní ní aisha of your time àwọn aláìmọ̀kan ní máa sọ gbé lé ẹ máa apara lórí rédíò ìwé ẹnìkan kékeré kan presenter of the of the century ta ló fún yín gbogbo àwọn oyè rọ́bẹ̀ fúnra yín àwọn sàbẹ̀ yìí àwọn dánú oore yìí ẹnìkan kò tún lé lóore tó wọn mọ́ ah lábájá ah òun ló mùsùlùmí wọn abúlé wọn èèyàn ten thousand lọ bá sùlámù látọwọ́ ẹ̀ kò lóore tó lórí ìyàwó àìsà tẹ́ẹ̀bì á sọ pé lọ́wọ́ lóore lọ́wọ́ lóore ju sàádé lọ àwọn sàádé o àwọn náà lóore jù nínú ìjọ ìsìlámù ti wáyé tá a bá ti lè yọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tá ló lè jẹmọ́ o àwọn sàádé ibnu tẹ́lẹ̀yà olóore lẹ́gbẹ̀ẹ́ wọn ibnu kọ́yìn olóore lẹ́gbẹ̀ẹ́ wọn ibnu kẹfìn olóore lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo àwọn àfa màásùlù ṣẹ́bi ní bá gbogbo àwọn àfa yìí gan ìtàwọn náà ọmọ ẹ̀fìn rẹ̀ nìyẹn pé nínú òjò ìṣe àwọn sàbẹ̀ lólórí kí wọ́n wá fẹ́ pọ́n àfa yẹn ó jẹ̀ kó wá pọ́n yẹn ló tó dó bídíà ló máa pọ́n lé pé àfa yẹn oní bídíà ó lóore ju ẹnìkan lọ ọwọ́ fẹ́ máa fọ àfa yẹn oní bídíà àwọn fẹ́ máa fi wé kí ni ò sàbẹ̀ ó sọ kú ní ọ̀nà ìyẹn àwọn sàbẹ̀ ọlọ́ọ̀bá ni kẹ́ wọn àfa ní àwọn ni afdọ́lù áàbì ìlú mọ̀ àwọn náà lóore jù nínú òlò ìsìláàmù wa yìí àáfàá pọ̀ wá sọ ta ló tún lóore jù náà àwọn sàábé náà torí pé àwọn sàábé náà tún lóore jù ra wọn lọ ṣùgbọ́n ìmúùmọ̀ lápapọ̀ generally àwọn sàábé náà lóore jù nínú kíni o nínú ìjọ tiwa yìí bó ṣe jásí pé sẹ́ńtúrì wọn náà ló ṣe kíni òun ló lóore jù ànábì àsàlà ànábì sọ bẹ́ẹ̀ torí pé khairul qurun qarni thumma alladhina yaluna thumma alladhina yaluna náà tá a bá ń sọ̀rọ̀ pé ọgọ́rùn-ún ọdún mélòó ló lóore jù ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ tánàbí àsàlámù àmì àtẹ̀yí tó tún tẹ̀lé àtẹ̀yí tó tún tẹ̀lé àwọn sàábé yìí ni àáfàá ní ara tó tún gbọ́dọ̀ wà nínú àkídà wa sẹ́ tá a fi jẹ́ múmi ní òdodo òun ni pé wà ṣáádátù làwọn bil iman aslum shari'iyyun ma'lumun min ad-din bi darura sẹ́rí àwọn sàábé ká jẹ́rìí pé ìmọ̀ọ́nì mùmìnì ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n olùgbọ́ ọlọ́run gbọ́ lódodo òun làwọn sàábé ìpìlẹ̀ òfin ẹ̀sìn wa ni ara àwọn fundamental principles of Islam òun ni kódà màálùmù mìíràn dín níbi àmọ́ out of necessity pé ó ti di làlùrí pé ká gbà bẹ́ẹ̀ báwọn sàábé ìmọ̀ọ́nì bẹ́ẹ̀ lọ́kàn wọn kí ló jẹ́ àwọn sọ báyìí òun nígbà tẹ́ ẹ bá làwọn àáfàá tí wọ́n máa sọ àwọn nǹkan lálùpọ̀ wọn àwọn nǹkan àdàlú àtẹ̀wà wọ́n máa wá sọ rádaràda ìsàbẹ̀ kan jọ kan ńgbọ̀ wá ṣe sìnà wọ́n wá ṣe kíní kan fún kíní kan wá ní à òun ò ní mọ́ àwọn rádaràda táwọn tó sọ máa ró àwọn onítàn àwọn ìtàn náà fi máa ìní òun tó lọ sórí ọ̀pọ̀gáàmù lórí rédíò ìtàn ni ọmọ wa sọ pé ibi tá a bá tàn dé lónìí àmọ́ bá àwọn ọjọ́ mẹ́jọ ìtàn tí ò lórí tí ò ní ìtàn tí ò lé léèyàn kún ní mọ́nì bí kò ṣe pé ọmọ amóyàn ìdènà sọlọ ní pé sọgbọ́ sọgbọ́ tàbá àbá sọ ni sórí pé àwọn wòlíì sórí pé àwọn ṣéwù sórí pé àwọn kan bẹ tí wọ́n lè fò lórí omi láì láì ṣe kíni láì lọ́pọ̀ ojú omi àwọn ìtàn tí ọmọ tí ọmọ wíkì ní mọ́nì kì í sí tàbí ọ̀jẹ̀ kí mọ́nì ọmọ ẹlẹ́kún ìtàn tí ó sàwọn èèyàn lọ́tà súnà òun ni wọ́n mọ̀ sọ káàkiri Afa gbọ́dọ̀ mọ̀ pé àwọn sàábé káfíńlẹ̀ pé ìmọ̀ọ́nì sẹ́ ìmọ̀ọ́nì ń bẹ fún wọn mùmíní òdodo ni wọn ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ tọkàn tara àti gbogbo ẹ̀mí ni wọn aslun ṣẹ̀rìí ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ òfin ṣẹ̀rìí àwa ni wọ́n máa ní mùmínà dín níbi bọ̀ọ̀rọ̀ ìta sì mọ̀ nínú ẹ̀sìn pẹ̀lú làlórí ni pé dandan la fi mọ̀ pé ọgbọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn ṣe wá rí lẹ́yìn eléyìí ara ń tá a fi mọ̀ pé èèyàn jẹ́ alùsùnà wàlìjàmáà nínú àkídà rẹ̀ òun ni kó tó nífẹ̀ẹ́ àwọn sàábé àáfàá ni wà mahabbatu dínú wà ìmán wà bógidúwú kúfùrùn wà nífà ṣe rí káwá wo ẹnìkan ọwá kórìíra àwọn sàábé kèéfẹ́ gbọ́rọ̀ àwọn sàábé wọ́n á má gbọ́ tẹ̀lọ́ sàábé fáwọn bí ọmọ sọ̀rọ̀ sàábé kankan fáwọn bí ìjọ ń sọ̀rọ̀ àwọn sàbẹ̀ fún wa à ń sọ̀rọ̀ kọ̀ǹpútà ẹ̀rà à ń sọ̀rọ̀ ẹ̀rà of jet à ń sọ̀rọ̀ ẹ̀rà of internet ọwọ́ à ń sọ̀rọ̀ sàbẹ̀ mọ́ sọ̀rọ̀ sàbẹ̀ kan fún wa o. ẹ ti mọ̀ pé tá a bá dénú ẹ̀mí ẹnìkan tí ò nífẹ̀ẹ́ àwọn sàbẹ̀ ẹ ti mọ̀ pé ó tọ̀ ọ̀nà fìkiri ẹ ti rẹ tẹ́lẹ̀ pé tó bá jẹ́ kó ń kórìíra àwọn sàbẹ̀ ẹ ti máa rí kúfúrù ìkọtọ́lọ́ ẹ ti máa rí nìfà ìsojú èjì ẹ ti máa rí inú gbáyà torí pé ànábì àṣàlà nǹkan tí kò sọ wípé sẹ́ rí kéèyàn ò kórìíra àwọn sàábé yẹn gangan pàápàá ó tún sọ pé omi ó tún sọ pa àwọn ànsọ́ọ̀rì lọ́tọ̀ àwọn tí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ ní màdínà kéèyàn ó máa kórìíra àwọn ayatu nífà ara àmì tẹ́ẹ̀fì mà pé mùnàfíkì ló ń tọ̀ mí tó bá ti ráwọn sàábé àbí wọ́n bá ti sọ̀rọ̀ sàábé tí wọ́n máa kórìíra wọn ṣùgbọ́n kéèyàn ò nífẹ̀ẹ́ àwọn sàábé yìí ó ẹnìkan wá ń bú dádì rẹ̀ pé dádì rẹ̀ wo dádì rẹ̀ olùsì dádì rẹ̀ lórí kílé ọba ń bú dádì ẹ̀ bíi márùn ọba ní pé dádì mi èkú sẹ́ni tó lè máa gbé èmi ò ní dá olóhùn tèmi dèdèrè ní òun nífẹ̀ẹ́ dádì mi ẹnìkan bú ọkọ rẹ̀ lọ́wọ́ ńlá lé ọkọ rẹ̀ pé ẹ máa bú ẹ èbú èkú so òun nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ẹnìkan bí ọ̀rẹ́ ẹ máa bú dáadáa èbú èso òun nífẹ̀ẹ́ rẹ̀ sẹ́yìn nígbà míì ẹ jẹ́ ká máa wọ lóṣèlú wà ìtọ́ ọba wà níbi kan bọ́yẹ́ nìkan ní ìsìn ọ̀yọ́ state láwa yìí ọwọ́ nífẹ̀ẹ́ ládọjà ọwọ́ ń bú ládọjà lẹ́gbẹ̀ẹ́ wàhálà ó lè sàn ìrìnmọ́ olórí ọgá àwọn olóògùn báyẹn ó ti ráwọn èèyàn ti ń jáde torí pé ká ládọjà ká wọ́n fẹ́ẹ́ lè sára ta ni o ẹni ìbá àwọn adijọ́ òpèlè àlùkìyàmọ́ àti ìyìn àtẹ tọ́jọ́ gàdí tọ́jọ́ jù ọ̀nà jáàmù mọ́ ṣùgbọ́n láyé yóò sọ fún mi ah ọ̀gbọ́dọ̀ gbọ́ ọ̀gá ọ̀gá nìyẹn náà ah mástà ló ń gbú yẹn ah kéde kan ló ń gbú yẹn àtòkọ tó bá ń gbé. ó ti rẹ́ tọ́jọ́ pé òun jẹ́ ọjọ́ lóyálísì Jonathan àti lóyálísì kéde Buhari tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fọ́ra wọn létí tó sì búra wọn sí léṣe kí lọ́ bàjá ó ń bú ọ̀gá ni ta ọ̀gá òní gbó Jonathan tó sì bára wọn àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn débi wípé tọ́ọ̀bá nínú kọ́ńtọ̀ òwúwa burú wọn ìrẹ́ra burú yẹn lára rẹ̀ torí kíni o torí ìfẹ́ tán lè sìn ìbá àjẹpẹ́ ni aburú lẹni tán nífẹ̀ẹ́ pé ah, ah, àbá ẹni tó wọ náà sọ ẹni aburú ni ṣùgbọ́n àwọn sàlẹ̀ kéèyàn onífẹ̀ẹ́ wọn dínà wà ìmáà ó dín bí ẹ̀sìn téèyàn ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ torí pé ẹlòmíràn ní bó ló ṣe dẹ̀sìn bó ṣe dẹ̀sìn la fẹ́ ṣàlàyé torí pé ẹ̀sìn gangan tí ń ṣẹ̀sìn Islam nínú ìjọ tiwa yìí àwọn sàábé náà gbà wá látọ̀dọ̀ àdébí sallallahu alaihi wasallam tí wọn ọ̀bẹ ẹni lọ gbà wá ẹ̀sìn òní lọ́dọ̀ àti ẹ sáwọn tó wá gba ẹ̀sìn wa ọyẹ káyẹ̀tì wọn ni àbọ̀yẹ ká lọ́ fún wọn a gbọ́dọ̀ láìkì àwọn sàábé tá a nífẹ̀ẹ́ wọn ju bàbá àtìyá wa lọ débi pé táyà kẹ́kọ̀ọ́ bọ́ bàbá àtìyá wa bá a ṣe rìáàtì kò ní tó kéèyàn òkú sàábé téèyàn bá kú sàábé á rìáàtì débi pé ẹni náà síwọ eh, àti sàbíà ọmọ ẹ tó ń gun ni sàbẹ ẹni ọlọ́run ló ń gùn ẹni tó gbà sàlámù àlọ́dọ̀ àdébí àsálà kẹ́nìkan ọmọ bú àbúbákiri bí àwọn ṣíà àwọn ṣíà olórí gbogbo kọ bá àwùmọ̀ lọ tọ́jà pé àwọn máa bú àwọn sàbẹ ni wọ́n máa bá àbúbákiri wọ́n máa bú mọ́rù wọ́n máa bú yàwó Aisha kẹ́nìkan bú yàwó Aisha lónìsìnà àfà àbà ó tàn já ojú wọn pọ̀ sí pé ah, eh, ọ̀tọ̀ ọ̀fẹ́ sórí gbogbo ni e. ọ̀mẹ́ tó ń bú ni ó ti níbi tí kánú àwọn àwọn àwọn alákìdá abú tí wọ́n ti ń bú alìbùnà àbí tọ́ọ̀lì ọ̀kan nínú àwọn sàádú tó wà lẹ̀ ó ní sọ ọmọ ẹni tó ń bú alì ni wọ́n ń bú alì ara àwọn tó gbàwé alì gangan látàyé ó ní Allahumma sallit alayhi kalban min kilabik ìwọ ọlọ́ọ̀dẹ̀ kánú ajá rẹ̀ sẹ́ni kìnìún sì jáde láti nù ọ̀lẹ̀ ó sì fa oúnjẹ ọ̀dà tó ní pàwọn èèyàn yìí náà gbẹ̀sìn wa káwá wọnú ẹ̀mí rẹ tó o bá ti nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ ànàbí tó o bá ti nífẹ̀ẹ́ àwọn sàbẹ̀ ò nífẹ̀ẹ́ súnà nìyẹn ó kórira súnà a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn sàbẹ̀ lẹ́mìí torí pé bá a ṣe nífẹ̀ẹ́ wọn kì í sàwọn gan la nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ wọn látara àfẹ́tá ní síta ní o ànábì wa Muhammad sallam a nífẹ̀ẹ́ wọn látara àfẹ́tá ní sọ́lọ́n torí pàdánù bíi kàn yín lọ́lọ́run rán sí wa àwọn náà sì gba ẹ̀sìn wa látọ̀dọ̀ ẹ̀ nínú ọ̀jẹ̀kẹ́sìn ọ̀parẹ́ àwọn náà jìyà nítorí ẹ̀sìn jihadi wo ni wọ́n ṣe mọ́ ìwọ́ ti rí bí èèyàn ti fẹ́ yíyọ kíní lára ànábì àsálà téyìn rẹ̀ kán ó ti ríbi tí wọ́n ti sáàyàn lọ́gbẹ́ lójú ogun tó sì ń ka ọgbẹ́ sẹ́wọ́ntì lára ẹ̀ ó ti ríbi tó jẹ́ pé ọgbẹ́ kọ̀ọ̀kan ó tó ń tá a lè tọwọ́ bọ̀ nítorí ìsìláàmù ó ti rẹ́ni tí wọ́n lùdà kú nínú wọn nítorí ìsìláàmù ó ti rẹ́ni tó fẹ́ bí pa tí wọ́n ń wọ́ lóòrùn ọ̀sán gan nítorí ìsìláàmù àwọn sàábẹ́yì àáfàá ní kánífẹ̀ẹ́ wọn odidi kíni o odidi ẹ̀sìn ni téèyàn gbà láadáa ìmánì sì ni ó fi hàn pé fi ọlọ́run bẹ lára rẹ̀ ara bá a nífẹ̀ẹ́ wọn yẹn òun ni ká máa sàwọn ọmọ wa ló kọ wọn ètò fún ọ̀sán àwọn ọmọ rẹ ló kọ rádaràda kọ wá wo kọ àwọn tọ́ọ̀gì láyé àbáwọn èèyàn bú láyé ọwá ń sọmọ rẹ bẹ́ẹ̀ wọ́n ń sọmọ rẹ ló kọ àwọn onífújì ọ̀tá fáwọn èèyàn wọ́n ń sọmọ wọn fẹ́ẹ́tì àkínníjẹ́ fẹ́ẹ́tì àkó fẹ́ẹ́tì àánú Islam sọmọ olórin aṣẹ́wó tó kọ rẹ̀ tó ń chẹ́ǹjì okọ̀ tó ń jẹ́ fẹ́ẹ́tì tó ń pọ̀ fẹ́ẹ́ dèdè rẹ̀

ànàbí àsàlàntì ní ẹmọ́pọ̀ mọ́ ń báràkà àìmọ́ iye àwọn ọmọdé ẹ̀sọ́ ń báràkà ní ìsìn ẹ̀rọ pàrọ̀ ọkọ̀ wọn ni kò ní ìdíkẹ́ ẹgbẹ̀rún súnà kankan mọ́ àdìsí ń bẹ lórí ẹ̀ lọ́sùn sọ̀rí ẹ̀ ẹmọ́pọ̀ mọ́ ń báràkà kí ni pọ́blẹ́mù yín sẹ́yìn lẹ́ni Islam ìbẹ̀lọ́ ló ní Islam só ti yé kámẹ́rẹ̀ ọmọ tó máa báríkà ní orí àjẹǹjẹ tán tí ọba sí báríkà mọ̀ kò sí nǹkan kan mọ́ lára èèyàn nìyẹn káwọn á bèrè pé bóòlù sí báríkà wà ní kò sí báríkà ńlé o kò sí orí àjẹǹjẹ tán lé yín wọ́n ní ẹ má sọmọ ẹ má sọmọ bẹ́ẹ̀ ó yà bí òye lè sè ìwọ máa sọmọ rẹ ló kọ àwọn sọ̀hábà gbogbo àwọn ọkọ táwọn èèyàn ọmọ sọmọ rẹ bẹ́ẹ̀ ẹ sọmọ rẹ só ti yé ní ìsìn káwọn yà bèrè pé ta ni ń jó kọ yìí ná kó onísàbẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ètò òfin ọ̀sán àwọn okòrò àdàràdà pé ó kàn yẹn kọ̀ mọ́ àwọn ará èkó ní pọ́blẹ́mù yẹn wọ́n mọ̀ owó kọ tí ọkọ̀ mọ̀ kí ni pọ́blẹ́mù pẹ̀lú kọkàn ọkọ̀ mọ̀ sọmọ rẹ ní kọ̀díjà sọ́ni Fatima sọ́ni Zainab sọ́ni Hafsọ sọ́ni Kulthum sọ́ni Sofiya sọ́ni Habiba sọ́ni Mas'ud sọ́ni Umar sọ́ni Abubakri sọ́ni Uthmanu sóye sọ́ni Anas sọ́ni àwọn ọkọ̀ àwọn sàbẹ́ èyí ò dáa dúkẹ́ mẹ́wàá àwọn ọkọ̀ rádaràdà kẹ́kẹ́ ọkọ̀ tí aru aru aru bẹ̀rẹ̀ rẹ̀ tá a fún ọ kí ni pọ́blẹ́mù ẹ̀ ọkọ̀ tí mímù mímù bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ̀ tí tààtà bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ̀ tí rọ̀ọ̀rọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ rí o ọ̀yá máa ṣáájọ́ kẹ́ ẹ wó fún àwọn ẹni ọlọ́run nínú àwọn sàábé lọ́kùnrin nínú àwọn sàábé lóbe tọ́jà pọ́sẹ̀ kí ni o náà ti wà lìjẹ́ náà tọ́jà pé àwọn èèyàn ọlọ́run ti yọ́nú sí wọn lọ díyà lọ́wọ́ àníhù wọ́n lọ bù àní àwọn tí ra ń bẹ táwọn àfa àfi kọ̀tàn wọn sọmọ rẹ ní eriya ọ̀rẹ́ mi kan ní àbú àfa ó kọ ọmọ rẹ nìyẹn tá a sọ kọ ọmọ yẹn ti ẹ sọ mọ́ jùwẹ́ríyà ẹni ọlọ́run ní jẹ́bẹ̀ kọ́ máa pè ọ́ ní mú jùwẹ́ríyà àbú jùwẹ́ríyà sẹ́yìn ọ̀dà àdúgbẹ́mẹ́ wá wàwọn okòó rádaràda yín àwọn okòó tí ò ní túmọ̀ ká tẹ̀ ń sọ máa lọ ẹ sọ wọn ló kó àwọn sàdé àwọn èèyàn tẹ bá àwọn èèyàn àwọn bèrè pé ta ní jẹ́ jùwẹ́ríyà ẹni ọlọ́run nínú àwọn sàdé ló bẹ ẹ wà sọ́tàn jùwẹ́ríyà ìtàn yẹn tó rè ọmọ yín ti ń jó kan tó bá ti ń dàgbà ẹ jẹ́ kó ṣe kí ni o kọ́ mọ́ afẹ́kíwọ náà dàbí ta ni o ìyájú ẹ̀ríyà ẹ̀sọ́ ọmọ yín ní mẹ́ìmúnà ta ní jẹ́ mẹ́ìmúnà ọ̀sọ̀tàn rẹ̀ fún ta ní jẹ́ afsọ̀ ẹ̀sọ̀tàn rẹ̀ fún ta ní jẹ́ nàṣíbà ẹ̀sọ̀tàn rẹ̀ fún sẹ́yìn ọ̀dà àjọ àwọn okòrò àdàràdà táwọn ọmọ onífújì ń sọ tẹ́yìn náà ń sọ lọ àbáwọn ọmọ oní union àbáwọn ọmọ amúgbó àbáwọn tí wọ́n ń darí ìlú tán sọmọ wọn ló kọ kàn yín náà bá ń sọmọ bẹ́ẹ̀ ó nítumọ̀ kò nítumọ̀ ẹ bá ń sọ lọ. arápẹ́ nífi àwọn sàbẹ́ nìyẹn sọmọ yín ló kọ wọn ẹ já wọn ọmọ mọ̀tà àwọn sàbẹ́ yẹn ká lè máa lo báwọn náà ṣe lò sẹ̀mí ayé ká lè jẹ́ ni ọlọ́run àáfàá ní kéèyàn wá kórìíra àwọn sàábé kéèyàn ò èètì àwọn sàábé kúfùrù wà nífà ìkọ́tọ̀ ọlọ́run ni o ìṣe mùnàfíkì sì ní ìṣojú èjì ni máàlù káfí àmà ṣàjàrọ̀bẹ̀ iná o ara àkídà wa tí ó sọ wá di alùsùn náà wà lìjàmá à òun ni pé n tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé ká kóraró lórí ẹ̀ sọ ọmọ tó máa ká kóraró nǹkan tó o sì ń bẹ̀ nígbà tó ṣẹlẹ̀ má lọ tọwọ́ rẹ bọ̀ ọ́ má lọ fara rẹ sínú wàhálà gẹ́gẹ́ bá a ṣe nínú àwọn sálàf tó lọ tọ́jẹ́ pé tó má ti bí wọ́n pé <laughs> ọ̀rọ̀ àwọn sàábé àwọn dákẹ́ lórí ẹ̀ torí àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn sàábé pàápàá látẹ̀yìn ìgbà tán ti pa Usmanu òun làwọn fítínà yẹn ṣe kíni o ló ti bẹ̀rẹ̀ <clears throat> fítínà yẹn ọ̀dàn tẹ́ ìdìrọ̀lẹ́ ìta sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn fítàn tó ṣẹlẹ̀ pọ̀ èyí ń kọ́ ni tá à ń sọ ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sàbẹ̀ mọ ìyá dájọ́ kí mo ní kọ́ ọmọ ṣe mọ ìyá dájọ́ pé ẹmọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n dájọ́ sẹ́ẹ̀rí lóòótọ́ ta bá ní káwò á lè jẹ̀bi láàrin ẹ̀ àmọ́ àwíyá jàre who are you ta ni ọlọ́mọ ṣèdájọ́ fáwọn sàbẹ̀ pé sàbẹ̀ kan kọ̀rẹ́ẹ̀tì kan rọ́ǹgì àwọn tọ́lọ̀ ti yọnu sí Ali ó ti gbàwé àlùjẹ́ náà Muawiya ọmọ àlùjẹ́ náà gbogbo àwọn tọ́fọ́ wọn kọ Kùránì Muawiya wà láwọn tó ṣe kiri o tó kọ Quran rìwáyà ti ń bẹ pọ́lọ̀ ń yọnu sí wọn kò sí kankan nu wọn tí ó wọ náà ìwọ wá fẹ́ máa dájọ́ ọfẹ́ máa sọ pé ẹnìkan nu wọn ló ṣe mistake ẹnìkan ní lọ́yẹ kó ṣe kíní báyìí ọfẹ́ máa bú Abdullahi bùnà amúlù bùnà as ọfẹ́ máa bú Zubairu àbí ọfẹ́ máa bú yàwó Aisha àbí ọfẹ́ máa bú ẹnìkan nu wọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ làwọn ṣíà àwọn ṣíà wọn ò gbàgbọ́ yẹ ẹ̀sìn àwọn ṣíà wọn ò lè polójú kò sí ìmọ̀nà Kùránì àti súnà lọ́dọ̀ wọn tí mọ̀nà kùránì bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti súnà mọ́ bu kankan nú àwọn sàbẹ̀ mọ́ da kankan lẹ́bi mọ́ da kan láre ìtàwọn àfáàlù súnà máa ń ṣe wọ́n nàrètì tán wọ́n wà sọ́ra àwọn lórí ẹ̀ torí pé tọ́ ọ̀bà sọ́ra rẹ̀ kọ́ ọmọ lọ rí bínú ọlọ́run látara wọn ọ̀rọ̀ tánàbí sì sàsọ́ọ́lẹ̀ rẹ̀ pé yóò ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam ó sì padà ti ṣe wáàsì àbí bí tọ́ba ti ń tà àwọn ìwé ebú wọn wọ́n wàá ṣe débi pé lójú ẹsẹ̀ ó sì máa yéètì àwọn sàbẹ kan wọ́n wàá fabricate àwọn àtàn wọ́n fabricate ẹ̀ débi pé tọ́ba ti rárá wọn irọ́ wọn bá ṣe máa wọn báyìí ọmọ wa rò pé àwàlẹ́ alìlọ́jàre kínní kan ló jẹ̀bi kínní kan ló jẹ̀bi alìlọ́jẹ̀bi kínní kan ló jàre ẹ̀yìn àbúláì fún àwọn olùlọ́jẹ̀ wọ́n wàá hun àwọn arọ́ wọn bí wọ́n ṣe máa ń hun irú àwọn tó bá ti ń sọ ìsọkúsọ nípa sàádé ọmọ tó dáa fún ọmọ tẹ̀tí rẹ̀ sí wọn kódà tó bá ń gbọ́ lẹ́tọ̀ kan lọ tí kan ní sọ máa wo sàádé yẹn o máa wo sàádé yẹn o máa wo tọ́lá àdá tí ń sọ lẹ́nu o ó ti mọ̀ pé léyìí kò sínú àwọn àfáàrù sùn náà tó gbàgbọ́ yẹ ẹ̀sìn eléyìí lásìkò pé ńgbà tá àfáà dìde rẹ̀ kan tí wọ́n kóòtì àdìfì fún wọ́n ní ta lọ́gbà wá ní àbúlẹ̀ ìfúnnu mọ̀gọ́fà lóníṣọ́tán ìwọ náà máa wò ó ń pè yàn ní ọmọ mọ̀gọ́fà sọ́ọ̀mọ̀ pé ó pònú lélẹ́yìn sàádé ní <laughs> ṣebí mọ̀gọ́fàlù ó kọ bàbá tiẹ̀ nìyẹn abdullahi ọmọ kíni o ọmọ mọ̀gọ́fàlù látàbíyàn ní mọ̀gọ́fàlù lárúbáwá ń gbà mí ó lè mọ̀tún náà sókò nù ẹni tí èlà kàkún sọ̀rọ̀ ẹni tí máa ń gbàgbéra nípa nǹkan lárúbáwá máa pè ní mọ̀gọ́fàlù ẹ tó jẹ́ pé nìsín tẹ bá ní pé ẹ bẹ́ẹ̀ sí ń bọ̀ ẹ bá nira ayé ó lè má pọ̀ sóyè nìsín tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ àwọn nǹkan tẹ́yìn lè kàkún ẹ kíní wọn ẹ bá ní ṣe wíńdò yẹn o ẹ fi ilẹ̀ ń bọ̀ bá lọ́dún tí ń bọ̀ á máa ṣe ẹ bá ní kákùn ká ọjẹrẹ ẹni tí èèlà kàkùn ká máa pè bẹ́ẹ̀ ó tiẹ̀ wá jẹ́ òpò náà jòkónù èyí sàbẹ́ lọ́gbà àdìsí wa àdìsí mọ̀gá fálùlà àmọ́ wa lò àdìsí òpònú ọba sáré rọ́bìṣì sàbẹ́ tọ́ ọ bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ń dojú rúbọ̀ díẹ̀ díẹ̀ ni ọlọ́mọdé ọ̀rọ̀ wo dojú láyàtọ̀ àfọ́ àláwọn sàbẹ́ gbogbo ń tọ́sẹlẹ̀ láàrin wọn alukaf a ṣe kí ni jama a kúraró mọ̀dẹ́ nìkan lẹ́bi mọ̀dẹ́ nìkan láre tí ẹni pé gbà pé gbogbo wọn adúl gbogbo wọn mìíràn ọlọ́run bá ti yọ́nú sí wọn ọlọ́run yọ́nú sí mi àti ẹ̀ náà. wàtẹ́rìkù lè ká o fi bímọ yàtúndà òfin kọdarí àwòfin kọdùrí sórí kọ́ wa gbé ìyàn jíjà jù lẹ̀ àti ìmọ̀ sọ̀sọ́kúsọ nípa tó lè ká lè kú bá títóbi wọ́ọ̀fù ìtàwọn sàábé tí wọ́n tó ìtọ́ bá lè kádìkù báwọn sàábé níbi tí kò wọ́n tó lọ́dọ̀ ọlọ́run gbogbo orú ọ̀rọ̀ tó bá ti rí báwọn bá wọn sọ yá gbé ìjùlẹ̀ e gbọ́n tí mò ń sọ yé irú ẹ̀ láwọn kan máa ń ṣe bóyá sàábé kan ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ìwọ wá fẹ́ ìwọ náà wà á rí ọwá wù wá fẹ́ máa lo sàábé pé ẹ̀yin sẹ́yìn kan lágbájá tọkọ ìyàwó sixty nine nínú àwọn sàábé sẹ́yìn kan làkàṣègbè tọ́já sí bó ṣe nǹkan báyìí nínú àwọn sàábé ìwọ fẹ́ máa lo sàádé láti jọ sapóòsì kíni o aburú tí wọ́n ń ṣe tọ́ọ̀ bá ọmọ ọlọ́mọ tọ́ọ̀ wá bá ọba ọba fi hàn lẹ́mọ́ bá ti rí òhun wọn tán ọwọ́ afẹ́ máa lo sàádé pé sẹ́sà gbogbo tí kẹ̀kẹ́ bá ti lọ́dọ̀ ọ̀kan mú àwọn sàádé tí wọ́n rò pé bóyá ó lè dípò rẹ̀ kù ìwọ gbẹ́rù kan jùlẹ̀ mọ́wùlẹ̀ máa fẹnu tiẹ̀ sọ kí lọ fẹ́ jẹ́ níbi kọ́ ọ máa sọ tó rò pé lè dípò ẹnìkan tó jà sí pé tọ́lọ̀ ti yọnu sí ni sọ́lọ̀ ti yọnu sí wọ́n ṣé wọ́n ti gbàwé pọ́lọ̀ yọnu sí ọ lórí ìwà àbú rẹ̀ tó ń wù lórí bó o ṣe ń tírìtì ìyàwó rẹ lọ́nà tí ò dáa sọ́lọ́ ti yọ́nú sí wọ lórí ẹ̀ lórí bó o ṣe ń tírìtì àwọn ọmọ rẹ sọ́lọ́ ti yọ́nú sí ọ lórí ẹ̀ lórí ìjọsìn rẹ sọ́lọ́ ti yọ́nú sí ọ lórí ẹ̀ lórí àkídà rẹ sọ́lọ́ ọwá fẹ́ máa mẹ́ tọ́lọ́ ti yọ́nú sí ọfẹ́ máa sọ̀rọ̀ ń pa tó lè dípò sàbẹ́kù bí aṣọra rẹ bí bẹ́ẹ̀ kọ́ ó kù náà àwọn alùsùn náà sọ̀rọ̀ àpárá ṣé ẹni tá a sọ àwọn ṣíà ọ̀gbọ́yé rárá àwọn ṣíà àwọn àṣekí wọn gbọ́yé àwọn kọ̀ọ̀kan ní jẹ́ ṣíà ọlọ́run nìkan pọ̀ nbàdàn wá ń bí o ṣùgbọ́n wọ́n lè wà nbàdàn náà ṣùgbọ́n wọ́n pọ̀ nílẹ̀ haúsá jẹ́ ṣùgbọ́n tọ́lá máa ń ka wọ́n ní wẹ́bsáìtì ọ̀pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n láwọn ìwé tí wọ́n ti kọ tó jẹ́ pọ́ìsìn tó ti wà láàrin àwọn mùsùlùmí wọ́n kọ́ lárúbáwá wọ́n kọ́ ní english wọ́n kọ́ lóríṣiríṣi èdè torí náà tọ́lá ti ń kàwé kan tó ti lọ sọ pa àwọn sàbẹ̀ jọ̀ọ́ torí ọlọ́yà àfipamọ́ ṣùgbọ́n ọ̀tọ́ bá jẹ́ tọ́líbùlẹ̀ ẹ̀yìn ìwọ tó ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tọ́lọ́ ti ní kákìdá àti ojú tọ́ ọ bá kà ó fi lè mọ òróòro nínú kíni o nínú ẹran òun ni wọ́n máa kà fún só ti yé nìsín kà tí náà máa ní pé níta bá ní káwù dáadáa náà lóòótọ́ náà lágbájá fáírọ́ọ̀sì ni náà kọ́ lọ rẹ láti bí yóò sọ débi o kúfúrú jama tó bá rí bẹ́ẹ̀ àáfàá níwà àfùdọ́lù èyí tó lóore jù nínú àwọn sàbẹ́yì èyí tó ṣe kí ni o tó lóore jù nínú wọn òun ni Abubakar tá a bá níta ló lóore jù nínú àwọn sàbẹ́ jama àtúbọ̀ síbi mọ́sálà mi ṣé ẹ láwọn táwọn ṣíà tí wọ́n yé tìjú láyé òun náà làwọn tó lóore jù so onígbà míì ẹ bá jẹ́ èèyàn bú yóò yé ti ẹni rí yes or no wàhálà ẹni bú èlà ìjẹ ni báwọn tó corrupt nínú àwọn olóṣèlú bí wọ́n ṣe ní láìkẹ́ tí ó corrupt bí àwọn àfẹ́sù bá ṣe ní láìkẹ́ àfẹ́ ẹni ọlọ́run ọ̀gbọ́n tí mo sọ yé tọ́lá àfẹ́sù ní ìsìn yóò tún ọ̀rọ̀ pé mo wà àfẹ́ ẹni ọlọ́run yìí ó gbogbo àwọn ọmọ obìnrin tá a máa ń pajẹ ládùúgbò tá a là ń sàṣàlà àtú tá a máa bá wọn sọ̀rọ̀ júmọ́ yóò ní bídíà ni yóò ní ọ̀bà tọlọ́run o máa wo mọ́lúdì tá a máa ń ṣe tá a fi máa ń kówó jọ yóò ní bídíà ni o wo òde kìnìta òde olókùn tá a tún máa ń lọ tá a tún lówó ń bẹ̀ yóò ní wo bá a tún dòde oníníka yìí náà ni yóò la ti gbowó jù yóò se bá a ṣe ń de kìnìkà o inú àwọn àfáà yóò sì rí olóde ti máa rí lójú wọn pé hatred ti dé bàbá àwa wá ṣe ni àwọn èèyàn ojú sóde wọn pé yìí ni wọn ní àwa ṣe ẹ mo ti wà lóde esu ọmọ rí tí mò ń ṣe àáfáà yẹn sì ó ní náà tó owó gbà wáàsí tẹ́ ṣe yẹn tó à ẹ̀sìn dá wáàsí lẹ̀ bàbá tó sì ṣe súnà ọmọ àáfọ̀ súnà ni ìyá ẹlẹ́à súnà ni ìwọ kẹ̀jẹ́ máa mọ àdúgbò pé sáwà fojú fẹ̀yìn náà rú ni ìlọ́fà gbà mí gan tó o bá ti ní pàáfà mi yóò da ìnáwó rẹ rú bàbá ẹ àti lọ fún five hundred nìkan àbẹ ẹ má bínú àwọn àfa wa sí wá sí ni ìní ẹ má wá ẹ bá wá kẹ ẹ náà bá ní ti

ọ̀rọ̀ wa ní èsì wá àṣìlọ́ la ní èsì o ó tún lè láǹpa láǹgbà ákì tó bá fẹ́ jùn kan lábẹ́ igi yóò tún máa wò sí òsì lé níjọ́ bá fẹ́ mú odidi ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ tí èsè gàrí tí a rẹ̀ ti máa ṣe sáàfó rẹ̀ lẹ́dẹ̀ sí òrì ẹlẹ́dẹ̀ níjọ́ bá fẹ́ lo ìta ajá sáàfó òrì bá ajá ọ̀rọ̀ ẹlòmíì ń dúró rẹ̀ kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n burú kọ́lá àwọn ológun àwọn tó wá lóore jù nínú àwọn sàádé òun gan làwọn ṣíà 8 torí pẹ́ni ibú ni ẹ̀ nù ẹ bá ti jẹ́ ní eré kò gbọ́dọ̀ kórìíra àwọn tó lè dùn náà sàbẹ̀ wà àfùbọ́lùwù àbùbákírí súnmà Umar súnmà Usman súnmà Ali wà ó mọ̀lẹ̀ kò láfa àwọn òṣèlú rọ́bì àlọ́ sáré nínú ìjọ wa yìí ẹni tó lóore jù tá a bá ti yọ ànábì wa Muhammad kò sallallahu alaihi wasallam wàláyé Abubakar ni ah sẹ́yìn Abubakar la ilaha illallah ẹ lọ ka ìtàn Abubakar o ẹ máa sọ ọmọ yín lábùbákiri ẹni ọlọ́run ẹni ọlọ́run first class ah abubakiri ẹ máa ní gbogbo ìlẹ̀kùn àlìjẹ náà ní ọ̀fẹ́ kọ́pọ̀ òun wọlé ní ọ̀gbẹ́ni àlìkíá náà ẹni tó já sí pé kọ̀fẹ́ sí sí olóore kan àfi kó ṣe ṣé ká kírun ni tá ń lè kírun bí abubakiri ní gbogbo wa yìí tá ń lè sunkún lórí ìrun ẹkún téèyàn ó sùn tí irun gbọ̀n ó tutù ìjà ò lè mi ti sunkún káyìn ìwà tó o jókòó yìí ara àwọn pírọ́blẹ́mù nìyẹn ẹ̀mí tiwa lé lónìí ìmọ̀ dúnyàn ẹ̀ rínú àwọn ọ̀dọ́ tí wọ́n mọ̀ ágíw káàkiri ẹ̀mí wọn lé débi pé ìmí ti sunkún káwọn ti lé lọ́dún méjì kéèyàn ó tiẹ̀ bá yàn àjù kọ́ wá dé kọ̀rọ̀ kọ́ ọmọ sọ pé ìwọ ọlọ́run ṣé ti ṣe àwọn èèyàn lọ́nà báyìí ìwọ ọlọ́run ṣé ṣé ní rí ìbínú rẹ báyìí ẹ̀mí ti wá lé àwa ti rò pé àwa gan ni first class nínú àlìjàn náà láì tí ì gba ìwé lowest class nínú àlìjàn náà àwa ti ń rètí ara wa àwọn tó ti gbàwé àlìjàn náà alubakiri ó tún sun ẹkún sun ẹkún tí irun gbọ̀nrẹ̀ ó ẹni gbàgbé tọ́sí mẹ́fà tánà bí aṣọ àfẹ́ ẹkún tánà bí ọmọ ìyàwó ayé àgbẹ̀ kọ́ lọ sọ fún alubakiri kó nídìí àwọn ìyàwó tó wà sẹ́bí ọkọ̀ bàbá àwọn kèépẹ́ sunkún ẹni tí wọ́n tètè sunkún ni alubakiri ti máa ṣe lẹ́fún lórí máa sunkún ni ó ní bíọ́kọ̀ tẹ́ kó débi ayé àtọ́nàtọ́ nípa ọ̀rọ̀ iná tó sì sunkún àtà àṣùbà àtìlẹ̀ fi mọ́ àwọn yẹn ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n lágbára ìbẹ̀rù wo làwa nínú ìsìn àwọn tá a gbọ́ wá àsìtá àní sunkún wọ́n sọ̀rọ̀ ọ̀nà àní sunkún wọ́n sọ̀rọ̀ àlìjánà àní sunkún wọ́n sọ̀rọ̀ ọ̀sẹ̀ rẹ̀ àní sunkún ìmọ̀nì ìdàlẹ́mì ti wa mọ́ ìmọ̀nì tó ti ní problem tẹ́gbẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn káwa gbọ́ ṣe wáàsì ṣé n tá à ń sọ gan sáà ń lò ó lẹ́yìn káwa náà gbọ́ wáàsì sáà ń lo tá à ń gbọ́ ẹ lọ wà búbákiri àwọn yẹn gba tọlọ́hún lódìdí àwọn yẹn gba tọlọ́hún lágbàtà àwọn yẹn gba tọlọ́hún wọ́n sì ná gbogbo tọlọ́hún fún wọn lé lórí ta lè kó gbogbo dúkìá rẹ̀ lẹ́nu èmi àti ẹ̀ a máa ṣe bọ́wọ́ òsì táwa bá gbogbo akẹ́ ń parọ́ tanra wa jẹ òsì náà òde bá lára wa nà ó òsì òsì òsì òsì nínú òsì à ń ralẹ̀ òsì òsì òsì nínú òsì à ń rọ̀kadà òsì òsì nínú òsì à ń ra mọ́tò òsì òsì òsì nínú òsì à ń kó lọ lé òsì òsì nínú òsì à ń fẹ́ yàwó kejì à ń fẹ́ kẹta ẹja máa tanra wa jẹ lọ báwọn náà lòsì tó ní e a ní òsòsì lóòótọ́ ṣùgbọ́n sí òótọ́ báwọn ṣé kọ̀sẹ̀ tó lè ra jẹnẹrétọ̀ fifteen thousand sí mọ́sálásí àdúgbò wọn tí ò lẹ́jọ́ láti dé ẹ̀kọ́ wa ẹ̀ẹ́dá mi lóhùn ni òsì débẹ̀ fún wa ẹ̀ẹ́dá òun ni òsì débẹ̀ fifteen thousand làwọn mọ́sálásí tó jẹ́ pé wọn àti ìlàgbára jẹnẹrétọ̀ ńlá ó ní fifteen thousand irú ìta ń lò yìí tẹ́ ara bá ń rọ pẹtrol sí tí wọ́n máa lò káwárí èèyàn márùn-ún wa ẹ̀jẹ̀ adá three three thousand àwọn onífẹ́ ọlọ́run ni owó tẹ́lòmíì wéèsì ọfẹ́ fẹ́ yàwó owó tó ń wéèsì fún ọfẹ́ fẹ́ obìnrin ọmọ tí ò ní padà fẹ́ ẹ̀wọ̀n yìí tó ti wéèsì lórí owó tẹ́lòmí wéèsì wọ́n fẹ́ gba kọ́ńtíráàtì kọ́ńtíráàtì tí ò ní rí gbà owó tẹ́lòmí wéèsì torí pọ́ fẹ́ yáwó níbi ẹgbẹ́ kan ẹ wo àwọn èèyàn nífẹ̀ẹ́ ọlọ́ èèyàn lọ kó gbogbo dúkìá rẹ̀ lẹ̀ umaru ní pé wàláhì bó ti mọ̀ pé abubakar kọ̀sẹ́ tó tún lè làmọ́nà sí olóore umaru kó dajì lẹ̀ abubakar ṣe kí ni ó kó gbogbo tiẹ̀ lẹ̀ kánní sí ọlọ́run yá o kí n sì wà káàkì èyí lọ́wọ́ à ń bẹ̀ ok mo ní two hundred thousand lákàntì kí n sì lọ́kọ́ ogun ẹ̀ kalẹ̀ ọ̀ya ẹ̀kọ́ kalẹ̀ kí n tiẹ̀ máa ti pé àwọn sáàfù gan gbowó oṣù tó ṣùgbọ́n parí gan ẹ kó lé ọlọ́run ṣe mi ṣé má lè tèmi gbé wàhálà ṣé má lè mi gbé náà ìmánì ni ò gbé ọ wàá fi ìwọ ọ máa fi ọ máa pẹ nìkan ní àbúgbá kiri of your time àbúgbá kiri of your time gbowó ó lè kó o gbodú kó tó lọ ta bẹ́ẹ̀ ìdílé rẹ̀ kó tó ta ẹni kó tà dé kó ta gbolo àwọn ìmánì nìyẹn ẹ tó jẹ́ kó di níjọ́ kan ta ló ti lọ bẹ aláìsàn wò lónìí ta ló ti ṣe sàárà lónìí àná ta ló gbá àwẹ̀ lónìí àná ta ló ṣe eléyìí àná òun nìkan náà ní èyí sọ tábù bá kiri èsì ọyá sọ sọ èsì ní ẹsìn ṣe irun ni àbáwẹ̀ àbí tààlúùlù àbí tìlàwà àbí àṣìkáàlù àbí ká náwó sẹ́sìn àbí ká lọ́ọ́ bá láàrẹ̀ wò àbí ká ṣe dáadáa síyàwó àbí ká ṣe dáadáa sẹ́rú ẹ tó tó lọ́ọ́ bẹ ìyàwó ọ̀hún ayé fọ́ọ̀nù wò ń jọ kan bá tó bú ẹkún sẹ́gẹ́tì ní gbogbo dáadáa àbúkà kiri máa ṣe ìjọ́ òlèmí ti lọ́ọ́ bẹ ẹ̀yẹ̀wò ìjọ́ òlèmí náà ti lọ́ọ́ bẹ ẹ̀yẹ̀wò wọ́n tó lọ ọbẹ̀ wò wọ́n sì bù ẹ̀kún kí ló fà ọ̀rọ̀ tí yàrá ẹ̀mí sọ pé ah, ìgbà táwọn ẹbí wà láyé táwọn bá ṣe nǹkan kan tí ọ̀dà ọlọ́run sọ Kùránì kalẹ̀ ṣùgbọ́n ní ìsìn ànábì ti kú àwọn náà bú ẹkún ni òun àti umaru ẹ wàá fún àwọn eléyìn ẹ fi wé àwọn èèyàn dáadáa tí wọ́n ń bú wọn àwọn ṣíà tí wọ́n láwùsí kankan tí wọ́n ẹsẹ̀ ni ọlọ́run tí wọ́n kórìíra àwọn ẹni ọlọ́run tí wọ́n náà bẹ̀rẹ̀ kórìíra àwọn sàbẹ̀ ẹsẹ̀ ni ọlọ́run nìyẹn ọlọ́run já nífẹ̀ẹ́ àwọn sàbẹ̀ o máa sọ ọmọ rẹ ló kọ wọn sọmọ ẹ lábùbákiri sọmọ rẹ ní umaru sọmọ rẹ ní usmanu sọmọ rẹ ní ali èyí ò lóore fọwájú ọlọ́run wàásùlùmù abubakar ẹni tó lóore jù ní gbogbo àwọn sàbẹ abubakar nàbà wà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣíà abubakar ẹsẹ̀ tó lóore lọ́dọ̀ ọtí ṣùgbọ́n lọ́dọ̀ àwa mùsùlùmí ẹni tó lóore ní abubakar lẹ́yìn rẹ̀ ní umar lẹ́yìn rẹ̀ ní usman lẹ́yìn rẹ̀ ní ali bí wọ́n ṣe jẹ kùlàfáàrù síhùn náà wọ́n ṣe lóore síwájú ọlọ́run ẹ ń bá ilé bú kan nù wọn olùgé ah, oyin wọ́n bu àwọn sàbẹ́ ọlọ́run ìjà sófo wọ́n bá wọn sínú àwọn tí wọ́n mọ̀ sọ ìsọkúsọ nípa àwọn sàbẹ́ àbí tí wọ́n mọ̀ wá bú wọn àbí tí wọ́n mọ̀ dọ́gbọ́n sọ̀rọ̀ àdáradá ń pa wọn lọ́bí ọlọ́run àyìn àjùmọ̀ ọlọ́run àti kẹ́ gbogbo àwọn sàbẹ́ o àáfàá níṣẹ́ sí gbogbo àwọn sàbẹ́ yìí bí wọ́n ṣe jẹ khalifa yẹn tẹ̀léra wọn ó rinlẹ̀ bẹ́ẹ̀ torí pé a rí àwọn ṣíà kan sọ ìsọkúsọ pé ali lọ́yẹ kọ́kọ́ jẹ́ kinní kan lọ́yẹ kọ́ jẹ́ sí kejì ìsọkúsọ lélẹ́yìn o bí wọ́n ṣe jẹ kùlàfáàwù àròlé yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe rinlẹ̀ lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ọba tí ń jẹ́ Allah bó ti ẹ̀dá pé ìmáàmù náà àwọn ọmọ ọ̀gbọ̀n nínú ṣẹ́ẹ̀lì sọ́yìn mọ́sílẹ̀ ó ní láwọn àsìkò kan a nínú àwọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n kọ́ ń fìmọ̀ ara wọn tí wọ́n ń ṣe fanfà pé ṣé Ali ṣáájú Usmanu àbí Usmanu lọ ṣáájú Ali níbi àfùjọ̀líyà níbi ta lọ́lá jù ó ní lẹ́yìn ìgbà náà ẹnu wọn padà kò pé bí wọ́n ṣe jẹ kò láfáàlù yẹn náà ní kẹ́ni o iná ṣe lọ́lá sí Abubakar Umar Usmanu lẹ́yìn rẹ̀ ní kẹ́ni o Ali kódà nígbà tán bí Ali gan fún rẹ̀ òun náà dákọ̀ Abubakar Umaru Usmanu ṣáájú ààrẹ nínú rìwáyà muhammadu alana fi yà tó jẹ́ ọmọ àdì gẹ́gẹ́ ó ní táwa ni wẹ̀rẹ̀ bàbá mi ó ní ana mina lè mùsùlùmí ana mina lè mùsùlùmí ọ̀kan náà mùsùlùmí lè mi ọ̀kan náà mùsùlùmí tẹ́ ẹ tó ní táwa dọ̀rọ̀ ẹ̀mí tí wọ́n tún lọ ọlẹ̀ láwọn kan ti gbàwé àdìjẹ náà àwa tá àti ìwà gbàwé àmọ́ wá fún òòrùn irú ẹ̀ làwọn gbogbo àwọn tí ń dàgbòrò orú yẹn àti aláìmọ̀kan àfa àwọn náà tí wọ́n jọ ń dàgbòrò orú tán wá hákú fúrù tó ń sọ dáadáa nípa àwọn sálàf kéèyàn wọn máa sọ dáadáa nípa ìmáàmù Abu Hanifa rahimahullah ìmáàmù Abu Hanifa àṣọ wípé màásù lẹ́sà màásù mọ́ ṣùgbọ́n ara súùlẹ̀ ádà máa sálàf òun ni kéèyàn wọn máa sọ lọ́tọ̀ nípa àwọn tó ti lọ wọ́n wá ń bu kúfúrú lu àwọn sálàf àwọn tó ti lọ kéèyàn máa pè mọ́ Abu Hanifa ní dáadáa lẹ́nu tó gbọ́ àwọn irú àwọn èèyàn báyìí a gbọ́dọ̀ sọ́ra fún wọn gbogbo ẹgbẹ́ tí ó lájà sí pé nǹkan burúkú ń bẹ ní kíni o wọ́n bẹ lẹ́mìí rẹ̀ ọlọ́run mọ̀ sí wa múnà fíkì o wọ́n wa wá kéfì. àáfàá níṣẹ́ rí wàmínà díì mahabbatu alibaiti rasulillahi nínú ara wa ni ká nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ àbẹ̀bí bó ti ẹ̀já sí pé áálù ìtumọ̀ rẹ̀ pọ̀ bàbá ọlọ́ọ̀bá nínú fátìwìlì bá rí wọn ara àwọn tí wọn ìfẹ́ gbókọ wọn ni àwọn àdàgbòrorú wọn ìfẹ́ gbókọ ibùdó hajjara sọ̀lá ni wọn ó ti yọ láṣà ẹ̀rà ni wọ́n lè jù kú fún ní ìsìn ọlọ́run bá ní tẹ́ gba àwọn àfáà yẹn láti ṣàforíjì fún láti ṣàti ṣe wọ́n ní túmọ̀ áálù túmọ̀ ẹ̀ pọ̀ sẹ́ẹ̀bẹ́nu àdúrà tá a máa ṣe àlọ́mọ̀ sọ́lẹ̀ àlá Muhammad wàhálà áálì Muhammad tán bá ní áálù a máa túmọ̀ àtìbáàrù àwọn tí wọ́n ń tẹ̀lé èèyàn àwọn loyalist àwọn followers àwọn adherents àwọn advocates àwọn tó jẹ́ pé ń tọ̀ ń sọ náà wọ́n wà convinced of it wọ́n gbà nǹkan yẹn gbọ́ wọ́n gbà tọkàtàrà tó bá rí bẹ́ẹ̀ ní ìsìn tá a bá lo ìtumọ̀ ajẹ́pẹ̀mí náà min ali nàbí yìí sallallahu alaihi wasallam ajẹ́pẹ̀wọ̀ náà min ali nàbí sallallahu alaihi wasallam àṣetọ́ ọba ti ń sàṣàlà àtúntò o tún ń ṣàdúrà fúnra rẹ ẹ wo ntálá ìmọ̀ká fi ń ṣe rẹ Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad sallam nínú jásí pé áàlù yẹn ọ̀dà akáwọn fi kún ipò tá a bá sọ pé àgbẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam fi kún bá a bá sàbí ṣé tí mo sọ yé àwọn àfáà náà sọ lórí ẹ̀ torí pé tó bá ti fi áàlù kún ó ti kó àwọn fámílì ànábì àtàwọn sàábé sínú ó ti kó wọn náà sínú àṣewọ náà tó ń ṣàdúrà fún kẹ́ni o ara rẹ̀ alọ́mọ̀sọ́lá ala muhammadin wa ala ali muhammadin wa sallam sallallahu alayhi wa sallam àbí sallallahu alayhi wa alihi wa sallam ó ti sàdúrà fúnra rẹ̀ náà. ṣùgbọ́n àwọn alùtà ń ṣàlàyé bí àwọn aráalé ànábì gangan bẹ̀rẹ̀ látòrí àwọn ẹbí rẹ̀ àwọn blood related family ẹ̀ là ń sọ ń bì àwọn èèyàn bí àfa àwa ali àwọn bíi ìyàwó Khadija àwọn bíi ìyàwó Aisha àwọn bíi Hasan Hussein àwọn bíi ìyàwó Fatima àtàwọn tó tún mọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn aráalé ànábì áàlù yẹn tá a bá tún ló kó gbogbo àwọn Abubakar Umaru Usmanu náà sínú àṣẹ kéde o àjàyò pa àwọn tí wọ́n gbà á gbọ́ tí wọ́n tẹ̀lé tọkàn tara a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn bákan náà a tún máa gbé wọn tóbi á gbà pé èèyàn tó tóbi òun ni wọ́n jama sóyà bí òye pàápàá àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ pé àwọn náà ní umahat al umahat al-mu'minin táwọn ṣe tán ti yọ lórí gbogbo nìyẹn àwọn ìfẹ́ gbọ́ àwọn umahatun nàbí pàápàá la sí àmà òmìnira Aisha radiyallahu anha wọn ìfẹ́ gbọ́ ìyàwó Aisha ẹni tó ń sọ odidi ayà tó pọ̀ kalẹ̀ odidi súrátù náà tọ́lọ́ fi ń sọ pé yàwó Aisha kò ṣe sìnà àwọn mọ̀nàfíìkì àwọn náà parọ́ sìnà mọ́ yàwó Aisha àwọn wa ń sọ rádaràda lẹ́nu ah, ọlọ́run wọ́n sì wá ń kèfèrí o àwọn ìyàwó ànàbí ìjàmọ́ àátún nífẹ̀ẹ́ wọn àá máa gbé wọn tóbi ah, ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn ìyàwó ànàbí o àwọn ìyá tiwa nu ah, àwọn ìyá wa nu ọlọ́run jẹ́ wà pẹ̀lú wọn lálẹ́ ìjàmọ́ wàmọ́ sábà wàhídà tàmínìhùn káfàrà ẹ ń bẹ elébú kan nú àwọn ìyàwó ànábì ó ti di kèfèrí lọ́dọ̀ ọlọ́run torí kúfúrú ń bẹ lẹ́mìí ẹ̀ ọkẹ̀ fi pamọ́ ni ẹ ń bẹ elébú kan nú àwọn ìyàwó ànábì kèfèrí ni ó sóye wàyẹ́dìbò mahabatu ayimati salaf àáfàá ní ara tó gbọdọ̀ wà ní àkídà wa àwọn àáfàá síwájú àwọn salaf sórí ìṣàlà bẹ́ẹ̀ àjọ mẹ́jọ àá ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ kẹlímọ́tù salaf ó wà nínú nǹkan táwọn èèyàn tó fi ń dàgbòrò orú náà salaf salafiyu salafiya insha allah tó bá dijọ́ mẹ́jọ á ṣàlàyé àlàyé díẹ̀ lóge àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àyímọ́tù salaf sórí àyímọ́tù salaf ó bẹ̀rẹ̀ látòrí àwọn sàádé tẹ́ dórí àwọn tó tó ń tẹ̀lé wọn nínú dáadáa wàlẹ́dínà tàbàrú bí ihsan èyí olóòtú kó gba ìmáàmù màlìkì ìmáàmù ṣàfi ìmáàmù amadu tí tó gba àwọn àfa ibùn tèmíyà tẹ lórí àwọn àfa àti wọn tó ti kú náà àwọn ẹni rẹ náà ti lọ náà ọlọ́mọba ní kẹ gbogbo wọn. pàápàá jù lọ tá a bá ń sọ̀rọ̀ àyímọ́tò sálà ó kó sínú púpọ̀ jù àwọn tí wọ́n láyé ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta bẹ̀rẹ̀ látòrí ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ tànàbí àti tó Abu Hanifa táwọn kan kẹ́ ń du ókọ̀kọ́ kọ́ lu ọlọ́ọ̀bá ní kẹ́mọ́ Abu Hanifa àti gbogbo àwọn àyímọ́tò sálàfù a gbọ́dọ̀ mọ àwọn àwọn aṣíwájú nú àwọn tí wọ́n tẹ̀ lánàá bí dáadáa yìí nínú àwọn aṣíwájú rẹ fún wọn nú ẹ̀sìn á nífẹ̀ẹ́ wọn kí ló jẹ́ ká nífẹ̀ẹ́ tiwọn náà àwọn náà mú ìmọ̀ ẹ̀sìn dúró àwọn sàábé gbà wá direct àwọn yẹn kọ́ látọ̀dọ̀ àwọn sàábé wọ́n wá ń kọ́ àwọn tọ́tẹ̀lé wọn wọ́n ń kọ́ wọn wọ́n ń kọ́ wọn tí mọ̀ fi sẹ́kù dòdò ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. bákan náà a tún nífẹ̀ẹ́ àwọn olùlàmọ́rù súnà gbogbo àwọn tó bá jẹ́ àwọn àáfàá súnà wọ́n kórìíra àwọn àáfàá súnà ó nífẹ̀ẹ́ wọn wàtábìrínà láwùn bí ẹ̀sà àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé wọn dáadáa á nífẹ̀ẹ́ wọn wàkíní wọ̀tọ̀ọ̀lẹ́ bákan náà á tọ̀ wá àájọ rẹ̀ ayò fún wọn. ibi òun níbi tá a ti dúró ibi táwọn afẹ́ bẹ̀rẹ̀ ni àṣírìkù ọ̀rọ̀ ẹbọ gangan ṣùgbọ́n ṣàlà ká tó bọ́ sínú ọ̀rọ̀ ẹbọ lọ́sẹ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ kánífẹ́ àwọn àyímọ́tò salaf wà ulamahu sunna kánífẹ́ àwọn aṣíwájú rere fún wa nínú àwọn salaf tí wọ́n ti lọ á ṣàlàyé ọ̀rọ̀ jẹ́ lóye torí pẹ́lú omi náà rè tó bá ti gbọ́rọ̀ salaf ayé ilé máa já ònídìí káyà rẹ̀ ọjà ṣé tí mò ń sọ yé nìsín kí ni jẹ́ salaf gangan á ṣàlàyé jẹ́ lóye ẹni tí bá ń tẹ̀lé lánàá wọn tán pè ní sàlàfíyù kí ni ìtumọ̀ sàlàfíyù sàlàfíyà títẹ̀lé lánàá yẹn gangan kí ni ìtumọ̀ rẹ̀ dẹ́nsẹ̀ ń táwọn èèyàn sọ́dà lónìí tọ́jẹ́ pé kí ni o wọ́n kẹ̀ fún nítumọ̀ tiwọn ṣé nítumọ̀ rẹ̀ á padà sí wọn bá àlàyé tọ́lọ̀ bá ní kálí ṣe kọ́lọ̀ kó fún wa ní ìgbà yìí lórí eléyìí kọ́lọ̀ kó sí alùpàdé jẹ́ náà kọ́ mọ́ la wà léyìí tí ò ròjú láwọn àdúgbò kálukú wa wọ́n ti yin báńgà bẹ́ẹ̀ wọ́n ti lẹ àwọn kinní tó máa ń ṣe merry christmas nǹkan kan kò ní dáa ká mọ́ sọ̀rọ̀ díẹ̀ fúnra wa lórí àwọn ọdún àwọn kèfèrí torí báwa mùsùlùmí là ń kóyọ̀ là ń kàtà sí i sẹ́ẹ̀rí kálukú wa láwọn mọ́sálásí wa ẹ̀jẹ̀ àlọ́ máa ṣe wá sí i á ra àwọn tí ó gbọ́ á sì ra àwọn tí ò ní gbọ́ sẹ́ẹ̀rí Christmas kì í mu látòrí ẹ̀ kèé sọdún tó yẹ kẹ́nì kankan wá ọ́dá sí kódà gbogbo wọn tó bá jẹ́ Christians tó bá ń gbọ́ microphone tá a fi ń sọ̀rọ̀ yìí ọdún Christmas kèé sọdún Christiani o ẹ̀yin lẹ fẹ́ sọdọ̀dún Christiani ọdún ọ̀sà ọdún ẹ̀bọ òsàlẹ̀ Róòmù òun ni Christmas wọn ò bí Jésù ní December twenty five tó o bá ní wọ́n bí Jésù ní December twenty five mú ẹ̀rí rẹ wá àsìkò tí ò sí ni mo ti print àwọn kankan out lórí internet so orí website méjì kan bẹ tó ọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn christians ló dẹ̀ ní ìwọ náà tó o bá fóònù ẹ bá ń browse lọ ṣáàjì fún lórí internet so orí kan náà wẹ́bsáìtì yẹn àwọn christian christian churches of god ní australia kódà wọ́n fi àwọn fi email wọ́n fi po box number wọn wọ́n fi email address sí wọn sí sóyè. So, yeah, Article kan ń bẹ ní wẹ́bsáìtì wọn church eh, Christian Churches of God sóyè ní ìsìn www.ccg.org òun ni wẹ́bsáìtì yẹn táìtù article ni pé why we don't celebrate Christmas why we don't celebrate Christmas kí ló dé táwọn èyí ṣe ọdún kérésì ọdún ọ̀sàlẹ̀ róòmù chapters mẹ́rìnlá tàbí kí ní edis mẹ́rìnlá òun náà fún átíkù yẹn tásìkò bá gbà wá ńjọ́ mẹ́jọ bóyá máa ka díẹ̀ fún wa ń bẹ̀ ṣé tí mo sọ yé ọdún òsàlẹ̀ róòmù òun ni christmas wọn bí jésù ní december twenty five even according to biblical verses ó wà ní pé pastor kumoyi olórí àwọn deeper life ó sọ bẹ́ẹ̀ bí ọdún méjì sẹ́yìn tóun náà sọ pé òòsàn kérésì àwọn pásítọ̀ kan wá fẹ́ kúlẹ̀ wọ́n fẹ́ kọsífà ìkúmóyì wọ́n ní pé ń tọ́sọ òrí bẹ́ẹ̀ ẹ wá mẹ́rin tí wọ́n á nu bíbélì pé Christmas ọdún ọ̀sà ní kérésì kèé sọdún kírísítẹ́nì débi pé wọ́n tọ́ ọ̀rá jẹ́ mùsùlùmí ọmọ wa yin báńgà ọmọ wa kí wọn kú ọdún ìwọ náà ọmọ wa lẹ àwọn kíní green àti kíní tí wọ́n ń design yẹn igi gbogbo ẹ̀ lọ́bẹ̀ẹ́ lòwe bọ́n ṣe máa ń ṣe lóòsà alẹ́ róòmù nìyẹn òòsà gbogbo ẹ̀ láǹkà àti ìsìnká gbogbo àwọn kíní yẹn nítàn gbogbo àwọn olùkọ́ ti ń design àwọn nǹkan àwọn ìjọba àlùmí náà wọ́n tún wéèsì owó lórí ẹ̀ wọ́n sanwó àwọn òṣìṣẹ́ wọ́n fún àwọn onípẹ́ńsàn lówó ṣùgbọ́n wọ́n rántí wèé design Christmas tree àti gbogbo àwọn kinní iná wọn. òǹsàlẹ̀ Rome àwọn Romans náà máa ń ṣe bẹ́ẹ̀ sóyè kúmúyì sọ bẹ́ẹ̀ níjó ní àwọn kánípé tọ́sọ̀ òkọ̀rẹ́ ẹ̀ wá mẹ́rin ti yín wá òǹsàlẹ̀ Rome ni ìwọ náà tó wo tọ́lá ń pẹ́ fada Christmas ìbọ̀ wọ́n ní fada Christmas ọ̀ ń bọ̀ láti bo ilẹ̀ ẹ̀bùdẹ́gbẹ́ ló ti ń bọ̀ kò ṣe wá láti Amẹ́ríkà kò ṣe wá láti Britain kò ṣe wá láti Italy kò ṣe wá láti Canada kò ṣe wá láti Jerusalem mọ̀ ó ṣe jẹ́ pẹ́lẹ̀ ẹ̀rọ mọ̀ torí bẹ́ẹ̀ náà ni kérésì ti wà another website tó ń bẹ United Church of God www.ucg.org Christians who don't celebrate Christmas ní nàìjíríà tí wọ́n bì náà nípa lẹ́fẹ̀ bá wọn dá sí christmas àwọn jehovah witness wọn è dá sí kí ló wá kàn wọ́n tó ọ jẹ́ mùsùlùmí tó wà ló ń ṣe kérésì ẹ àwọn ọjọ́ ẹjọ́ máa ṣe dẹ̀dẹ̀rẹ̀ kí ẹjọ́ máa du báńgà àwọn ọlọ́pàá tẹ̀tẹ̀lẹ́ máa du báńgà ní ìsinmi àti mọ́ wọn ni yóò jìyà ni tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tó ń dù ó ó yẹ ká máa mú wọn láwọn àdúgbò ẹtọ́lá hypertension ẹ̀jẹ̀ wọn ó sùnmọ̀ sọ́dún náà nìyẹn ọdún ọ̀sàlẹ̀ ń ṣe náà sọ wá rí níbi fàtàwọ̀ àwọn àfa àwọn kìbárù lọ́dún làmà ọ̀ ń bẹ́ẹ̀ bì tí baba sheikh abdulaziz bin bas ọ̀nbẹ́ni musharakatu nasara fi àyàdìhì fatawa wọn bẹ́ẹ̀ bì bẹ́ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ insha allah àkàdé ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́jà sùpọ̀ wà. fatawa mi tún bẹ́ẹ̀ bì náyù alil islam antani atili kufa bi idili christmas. àwọn àáfàá ní ọ̀rọ̀ tàkọ́ lórí christmas ifo ní fatawa arabic tàbí sọ̀rọ̀ christmas tí baba sọ́ọ́lì àlùfẹ́ mi òun náà bẹ́ẹ̀ bì tí wọ́n fi sọ nípa ọdún kérésì àtàwọn ọdún kèfèrí sóyè nìsín kódà wọ́n ju bàbá gan ni nípa kókó mẹ́tàlì àtìlùkùfà bí éjìlì christmas bàbá sọ́lù tèmi nù gangan fàtàwà bẹ́tẹ́ bí nípa christmas àti kéde àyàbùlùkùfà àwọn ọdún kèfèrí torí pé ìdájọ́ tó wà ń bẹ̀ pọ̀ tí bàbá sọ́lù àlùmọ́nà jìj òun náà bẹ́ẹ̀ bì hukumu mọ̀ṣára kátìlùkùfà fi àyà àdìyí àtàwọn fàtàwà àwọn àfáà míì ti sheikh islam ibn taymiyyah mbẹ kí bàbá ibn al-qayyim mbẹ àwọn lódìdí tíra tí wọ́n kọ lórí rẹ̀ kódà ètò tó wá máa ń dàrú ọ̀pọ̀lọpọ̀ alójúmọ́ àti ẹ̀gbọ́n christmas january one ọdún gbogbo ayé kìí sọ ọdún gbogbo ayé ọdún òsà ọdún òsà janus fatawa kan bẹ́ẹ̀ al-ihtifal birasi sana al-miladiya kẹ́ẹ̀lẹ́ ń sọdún january one fatawa àwọn àfa náà ń bẹ lórí ẹ̀ gbogbo rẹ̀ ọ̀bá lánàá islam náà kí làwọn àfẹ́sìn sọ tọ́lọ̀ ń bá ní kásìkò gbà wà dìsẹ́mbà láwà yìí àáka díẹ̀ ní àwọn fàtàwọ̀ àwọn àfáì táàfù mọ̀ọ́mọ̀ tó ní mọ̀ọ́ta ṣọ́ba àbẹ̀kọ́ omi fọwọ́ mi wò ẹ bá kọ̀ sí àwọn ìjọ kan ó ti dára wọn. aláàtọ́ wa sọ gan pé ibo àwọn olóòṣà ló ń kọ́ sí ibo gbogbo ọtọ́ bá jẹ́ christian tí wọ́n gan bá ń ṣe kérésì olóòṣà ni ọ́ ó yẹ sọmọ lẹ́yìn jésù jésù ò ṣe kérésì àbí jésù ṣe mú bàbí àwọn tó tún kọ́ ṣe birthday gan nù bíbélì àwọn bíi Fáráò àwọn olórí ibú èèyàn ló kọ́ ṣe bá ti di ọjọ́ ọ̀bí iná àti báwọn tiwa náà àwọn tó jẹ́ ti mùsùlùmí wa náà tán sọjọ́ ọ̀bí ànàbí yà ń ṣe mọ́lúdì mọ́lúdì e sara ìsìláàmù ẹ̀yin lẹ ti bọ̀ ká tó bẹ̀rẹ̀ mọ́lúdì sẹ́ńtúrì keje lẹ́yìn ìgbà tánàbí wa mọ̀ ọgọ́rùn ọdún keje lẹ́yìn ikú ànàbí náà tó bẹ̀rẹ̀ mọ́lúdì ẹ̀yin tẹ́ ẹ ṣe mọ́lúdì ní ìsìláàmù náà àtẹ̀yin tẹ́ ẹ ní pé kírísímàsì tẹ́ ẹ ọjọ́ bíi jésù náà ìlànà jésù gan faramọ́ kí sì ìlànà jésù islam torí náà ni pé fàtàwà ìpọ̀ tó lọ́n bá lásìkò ọgbà àfẹ́kọ́ àfẹ́ ti tíra tá à ń ṣàlàyé ẹ̀ tásìkò bá gbà wá láwọn jímọ̀ tó tó ń bọ̀ inṣàlá àmọ́ ka ìtọ́lọ́n bá ní alẹ́ ka ẹni tó bá lè ka lárúbáwá àbólé tó browse àwọn wọn ti translate àwọn mìíràn sí english ẹ ra àwọn àdájọ àwọn àfa mọ̀dà sọdún tí èso ọdún léyà ọdún tí èso ọdún òtún ààwẹ̀ kọ̀ọ̀kan ọ́ ọdún tiwanu àwọn onídìí káyẹ báńgà a máa jẹun ni a máa lọ ìdì ní a máa fi Allahu akbar Allahu akbar la ilaha illallah ọdún tiwa sì rè kìí sọdún ayọ̀ ọdún ìjọsìn ni a parí Ramadan à ń jọ́sìn a parí ájì à ń jọ́sìn ọlọ́run gbogbo tí ọ̀sọ̀ wa di kèfèrí mọ́jà lè ṣe o kálukú ẹ kọ́ṣà àwọn ọmọ yín ọmọ yín tẹ bá rí tó yín bá ń gà ẹ kó wọnú ilé ẹ tó ẹgbàá sí lẹ́yìn ọwọ́ rẹ̀ tó fi yín bá ń ẹ wá kòbókò kòbókò tọ́ lẹ̀ gidi ọwọ́ tó fi ń yẹ báńgẹ́sù kẹ́ ẹ fún ní kòbókò kọ́wọ́ wọn kọ́wọ́ wọn kọ́kọ́kọ́ fẹ́ yaná ẹ má kún torí pé tààwánú alàlìbírì wà tẹ́kọ́wá wàlà tààwánú alàlìfún àlòdùwà ẹ kúnra yín lọ́wọ́ lórí dáadáa àtìbẹ̀rù ọlọ́run ẹ má kúnra yín lọ́wọ́ lórí èṣù ọlọ́mọ sì wá lórí èṣù o sì lọ́mọ àlùjẹ́ náà má ṣe alọ́mọ iná ọlọ́ọ̀lá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة